olóògbé wèrè èèyàn ni sọjá ni wọ́n fún sọjí lọ́wọ́ kò ní mú púrúfù jáde lẹ́sẹ̀kẹsẹ̀ sọjí tí sọjí bá sọrọ tí ò bá ti fún yín ní púrúfù kẹmọ pé rọ́ nìyẹn tí sọjí bá sọrọ tí ò bá ti fún yín ní púrúfù exactly èmi náà lè pè kí sọ pé sọjí wá ìtò bá màmá ẹ sábọ̀dù tó gún ọ tó ọmọdé ni ẹ́. Eh? kó wá wo pé òun ti rí weapons kan tó máa lò yẹ láti fi da àárín àwọn èèyàn méjì tó fẹ́ràn ara wọn jẹ́ kẹ́ máa wo bọ́mọ olórí burúkú yẹn ṣe ń ṣe o ó ti gbé gbogbo calculation ẹ̀ lẹ̀ pé tóun bá ti ní anything wọ́n ṣe anything against Kwame Kwame ọ̀tẹ̀ ní ronú lẹ́ẹ̀mejì kó tó jáde ntọ́rọ̀ tìyàn ò ṣe tọ́rọ̀ tìyàn ò kí fi ń yé mi gbà mí nìyẹn n tí ọ̀rọ̀ ti Ahmed máa fi tó máa fi ń sùn mí gbà mí nìyẹn ṣé mo pé gbà kan tí màmá sọ pé àwọn ọba ní káwọn kọ́mẹ́ǹtì sọ́dọ̀ ẹ̀ pé but ìgbà mi ò lè yí wẹ́dà ni honestly Kwame Kwame wẹ́dà ni Kwame Kwame. olúwa wíkóńkó thank you for the star wẹ́dà gidi ni Kwame Kwame kí ló ti kí náà ti ṣé mo ìgbà mi ti kọ́ tí àbá gbọ́ nǹkan náà tẹ̀ máa fara balẹ̀ máa fi ara balẹ̀ ìwọ nìkan kọ́ ló mọ̀rọ̀ sọ. àbájọ náà ló ti rí pé tó ń bá ṣe pọn fún báwo ni wọ́n ṣe máa fún mọ̀súrù ní one thousand. ẹ tí Kwame Kwame ò tẹ̀lé ní sùúrù náà kó tiẹ̀ ronú pé a ah, ṣé kí ni impossible. ṣé kí ni impossible ó dẹ̀ ti bọ́ síta Kwame ó ti ń búyọ̀ ń yà ó ti ń ṣépè lóríṣiríṣi. ẹ́ eh? o ò tiẹ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ gbọ́ mo máa gbọ́ nǹkan báyìí lọ́wọ́ sọjí lẹ́nu sọjí ṣé mọ̀mí lọ rẹ mountains lè ṣe nǹkan tí sọjí sọ ṣá yẹ wá wo sọjí tí wọ́n wá lọ bìlíìfù yóò lọ ẹ Kwame Kwame sọjí mà ló fẹ́ da fámìlì ẹ̀rú tán àbó ti gbàgbé ká máa sọ fún ẹni òun mà ló kọlù bàbá ẹ̀ the only person tó kù fún bàbá fún ẹ sọjí mà ni ọmọ títí sọjí ṣe láàrin ìwà àti àbúrò ẹ̀ ọpẹlọpẹ ẹ̀bẹ̀ mani ló fi o máa mú ọmọ àbúrò ẹ̀ tó wà ní Germany padà sí Nàìjíríà Sọjí náà ló wá sọ̀rọ̀ níwọ̀ mọ́ pé ó kàn fẹ́ ba gbogbo nǹkan jẹ́ ni. a ní kẹ́ ẹ máa ṣe sùúrù ẹ̀yàn ẹ̀yàn mọ̀ sí ẹ máa ní sùúrù kò yẹ yín ẹ máa ní sùúrù kì í ṣe bí ohun tó ṣe ń sọ pé òkú kì í wó ruru káwa ruru nìyẹn ẹ wọ́n máa lè tó fẹ́ jẹ́ kó bà ní mi yín jẹ́ of course Dorcas máa mọ̀ pé nǹkan tó sọjú sọ yẹn ò irọ́ ni adẹ̀ ti máa expect pé bí ẹ ṣe jọ close ká ó ti yẹ kó ẹ ká ti discuss ẹ Lamidi Fakuns aileru thank you so much for the star ó ti yẹ ká ti discuss ẹ láàrin ara yín ah Dorcas wá tí bóun bá ń bá Dorcas sọ̀rọ̀ dáadáa èmi gan kí wọ́ọ̀ṣì dán sọjí ẹnìkan kan sọ fún mi pé ah stargate play kìíní kan pé Kwame Kwame bú Mọ̀mílọ́rẹ Matthews mo ní láíláí kí ló tún lè ṣẹlẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ lọ wo sóòjì tí sọjí ṣe tó ṣàtẹ́tù ẹ̀ lórí lórúkọ bàbá àti bàbá àti ìyá ẹ̀ kan ni mo rí gbogbo nǹkan tí yẹn sọ bẹ́ẹ̀ mo ti rí pé ah, irú ọlọmọ yìí ń pa ẹ́ ó dàbí pé Wùmí Òjó thank you for the star ó dàbí pé kí DKY sọ̀rọ̀ ń sìn ẹ ti mọ̀ pé lè fẹ́ máa ti manipulate ni ó kàn fẹ́ fi orí àwọn èèyàn méjì ẹ̀bẹ̀yàn mẹ́ta kó fi wọ́n gbára wọn kó wá lọ sápamọ́ kó wá máa wò the same thing náà ni Sọjí náà máa ń ṣe ẹ wo bó ṣe pa gbogbo rán yẹn lọ ẹ wo bó ṣe pa gbogbo rán yẹn lọ ó fi whatsapp kan wọ̀n olùwàwí koko god bless you for the star ó fi whatsapp kan wọ̀n tí wọ́n kọ one thousand síbẹ̀ ló bá ya àtàṣe ẹ̀ mọ́ mọ́ mọ́ sùúrù ní tiẹ̀ of course ṣé mọ̀mí lọ́rẹ́ mantis tán bá fẹ́ fúnyàn lówó wọ́n lè fúnyàn lówó tó bá tẹ̀ fún mọ̀nsúrù gan pàápàá gan ìyẹn ṣé yẹn kan ti tó kí kwame wa máa bú wọn ni káàtì ẹ̀gbá pé ìyá mọ̀mí lọ́rẹ́ mantis wọ́n fún mọ̀nsúrù ní one thousand ṣé yẹn ti tó nǹkan tí kwame máa ma fi bú wọn. ẹ jẹ́ àgbà pé mọ̀mí lọ́rẹ́ mantis wọ́n kó one thousand fún mọ̀nsúrù kwame kwame ṣé o fẹ́ kí mọ̀nsúrù náà tiẹ̀ ṣoríire ni kí ló ń bí ẹnu ń tà ń sọ fún Lizzy nìyẹn o pẹ̀lú Fọlá òun ló ń ṣẹlẹ̀ ọlọ́dọ̀ tiwọn náà sì yín o ṣé o fẹ́ kí Mọ̀nsúrù tiẹ̀ ṣoríire ni Kwame ṣé bí bọ̀bọ̀ yẹn ṣe wà Nàìjíríà tí yà ń jẹ́ tẹ́bi ń pa ó tiẹ̀ fẹ́ kóun náà ló rí aláàánú tí mọ̀mí lọ́rẹ́ Martins bá fún lówó ńkọ́ ìwọ ṣiṣẹ́ owó sí lọ́rẹ́ mọ̀mí lọ́rẹ́ Martins lápò ni ṣé bí wọ́n bá ṣe wọn lówó ló máa ṣe náwó ẹ̀ ẹ̀yin lẹ́ máa kọ́ bó lówó ṣe fẹ́ náwó ẹ̀ ni ẹ ṣé ìwọ ló máa kọ́ bí olówó ṣe fẹ́ náwó ẹ̀ ó ṣe máa bínú pé wọ́n fún Fọlá lọ́wọ́ àbọ̀ṣe ló máa bínú pé wọ́n fún Fọlá mọ́tò tó bá ṣe wọn olówó ló ṣe máa ná owó ẹ̀ bó ṣe wùn ìyá ẹ̀ ló ṣe fẹ́ náwó ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ó tiẹ̀ fún Kwame Mọ̀súrù lówó èwo ló kàn ẹ́ bẹ́ẹ̀ ìyẹn ti wá tó nǹkan tó máa ma fi bú èbú tó máa ma fi ṣépè àá. Ah -ah ẹ̀yin ọmọ ọ̀sìn yìí á ah, ọlọ́run ló mọ orúbi tẹ́ ẹ ti gbé rí ẹnu yín tó jẹ́ pé àgbàlagbà kankan tí ẹ bà yín lẹ́rù mọ́ ẹ bá ti tan live chat báyìí ẹ kàn máa máa bú wọn lọ ni ẹ máa sọ̀rọ̀ bí ìgbà tẹ́ ẹ̀ láyìn. Ah. ó ga o so sọjílẹ̀ twist brain ẹ. Eh? Kwame Sọjí lè fi ọgbọ́n twist brain ẹ o dẹ̀ bẹ́ síta lẹ́sẹ̀kẹsẹ̀ o tiẹ̀ fún ní second thought tẹ́sẹ̀ bọ̀bọ̀ ẹ̀ tẹ̀lé máa purọ́ Sọjí tó ti strategize tó ti plan gbogbo nǹkan tó fẹ́ sọ tó ti gbélẹ̀ ní kọ̀ọ̀kan tó ti mọ tó lẹ́yìn eléyìí tó ń bá ti sọ eléyìí tó ti fi one thousand kan fi proof wọn wá nínú WhatsApp tó ti kọ gbogbo nǹkan tó fẹ́ ṣe lẹ́ àbúrò pé Sọjí ṣẹ̀ṣẹ̀ ń sọ nǹkan tó fẹ́ ṣe yẹn ni ó ti kọ́lẹ̀ wọ́n ti mọ̀ pé tẹ bá gbẹ́ pé mọ̀nsúrù gbowó àbẹ́nìkan fún mọ̀nsúrù lówó báyìí inú máa bí wọ Kwame ìwọ kẹ̀dẹ̀rẹ́ òfẹ́ òkí máa ní sùúrù bóyá nítorí òwà educated dáadáa ni olóòṣè mọ̀ pé àwọn kan tó bá àwọn bíbí sórí àwọn kan wà lórí Facebook tán bá sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ wò lẹ́ẹ̀mejì náà kó tó strike DKY ni number one bó ṣe máa ma sọ̀rọ̀ ńkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan tá a da gbogbo ẹ̀rú nìyẹn sójú ọlọ́wọ́ gbọgbọrọ ní nọmba two wípé tẹ bá ti ká wọn mọ́ especially sọjí tẹ bá ti ká sọjí mọ́ á wá bó ṣe máa dà ní gbogbo irú á wá dákẹ́ nígbà tí gbogbo bá ń jà lọ tẹ̀ ń ṣépè lọ fúnra yín á wá dákẹ́ kò wá ní sọ anything mọ́ èmi dẹ̀ rò pé yẹ kó o ti mọ orúkọ àti sọjí ní gbogbo wa sọjí nílé ayé yìí bí kò bà nǹkan jẹ́ ni bí kò bà nǹkan jẹ́ ni ìyẹn sọjí tó bá rí èèyàn méjì tí ni wọ́n ń dùn báyìí á wá ọ̀nà láti kó sí wọn láàrin á dẹ̀ dàrú tó bá ti dàrú tán táwọn méjèèjì bá ti ń jà á wá sápamọ́ the same thing tó ṣe fún fún mi beauty world náà nìyẹn pẹ̀lú màmá ó rí i pé màmá láìkí lady yẹn wúmọ̀ ẹ̀ dáadáa màmá ń ṣí ẹ̀ wọ́n ń ṣe wọ́n ń polówó ẹ̀ ó dẹ̀ kò sí wúmọ̀ ẹ̀ láàrin ó bá ya fọ́tò ó ṣe gbogbo ẹ̀ nígbà tó rí pé màmá bínú ó bá polówó ẹ̀ bíjọ́ méjì kan ó yá dákẹ́ ó wá bọ́ sẹ́gbẹ́ kan wá ń wò dè lẹ́nì ibi àṣẹ ń sọ̀rọ̀ yìí àwọn méjì tó fẹ́ràn ara wọn tẹ́lẹ̀ wọ́n wá ń wo ara wọn lókèrè the same thing náà ló fẹ́ ṣe pẹ̀lú mọ́mí lọ́rẹ́ Martins mọ̀mí lọ́rẹ́ mátìsì yẹn ó máa ń kọ́ọ̀lù mi ó máa ń pè mí tí n bá fi text message yẹn wọ̀nyí sọjí ní sùúrù tó débẹ̀ yẹn ṣá tó ti ní gbé text message jáde. sọjí ní sùúrù débẹ̀ yẹn tó ní gbé text message jáde. Belinda Smith thank you for the star God bless you. sọjú ò ní sùúrù ìgbà tẹ́mi ti wò tí mi ti rí proof tó ti ní ẹ kinní kan ẹ fi fóònù yẹn ni mò ń lò ìmọ̀tìmọ̀ ìpẹ́rọ́ lè léyìn pa mo ti mọ̀ pé irọ́ Ìsọjí ń pa ká ló gbé púrúfù jáde ni ẹ bá ní yẹ sóńsòtọ́ bẹ̀rẹ̀ tí Sọjí bá ti sọ pé kíní kan wà ní fóònù mi àní fóònù tí mo ń lò yìí ló wà àbí inú láptọ̀pù kan tó wà ní yàrá ló wà ẹ mọ̀ pé irọ́ ló ń pa tí Sọjí bá fẹ́ sọ̀rọ̀ yàn á gbé púrúfù ẹ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ni olùwàwí kòkó thank you for the star ó máa gbé proof yẹn jáde immediately sọjọ́ kì í ṣe ọmọ tó ní sùúrù bẹ́ẹ̀ yẹn tó bá ní voice note èèyàn Sọjí máa play ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni even gan ẹni voice note ẹni tí ò wúlò ẹ má bínú àríkẹ́ ìyẹn ọmọ Lizzy Anjorin nígbà tó sì ń bá Lizzy jà bí yẹn ṣe bu tó ó sì gbà play voice note ẹ̀ ìyẹn àríkẹ́ ìyẹn wá sọ fún mi pé. Pe òun ní ẹnìkan fóun lówó òun ní proof proof wà nínú fóònù ó ti mọ̀ pé most yìí most ẹ̀yin bẹ ẹ̀yin pípù yìí ó ti mọ̀ pé most yìí ẹ̀ kì í máa ronú dilẹ̀ ó ti mọ̀ pé nǹkan tóun bá ti sọ báyìí máa kọ́ òun dẹ̀ ti mọ̀ bó ṣe máa pákéjì ẹ̀ òun ti mọ̀ bó ṣe máa sẹ̀tẹ̀ bó ṣe máa sẹ̀tẹ̀ tó jẹ́ tó bá gbélé ẹ̀ báyìí máa wí pé ah òótọ́ ni sọjí sọ ni ẹ wà ní ìrò lẹ́ẹ̀mejì ẹ ní fún ní second thought ah, ah sọjí tẹ́ ẹ mọ̀ ní lẹ́sì kò lè proof jáde àfi tí ò bá ní. nígbà tó ń sọ̀rọ̀ Ṣẹ́gun Núgà gan bíyàn ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé kó má gbé kó má rìkọ́d ẹsẹ̀kẹsẹ̀ ló ti play ẹ̀ kò ní sùúrù débẹ̀ débi pé ó máa ní proof mọ̀mí lọ́rẹ́ Matthews lọ́wọ́ tí ò ní gbé jáde lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní sùúrù ẹ̀ èmi lè sọ̀kan yẹn nípa Sọjí pé Sọjí ń báyàn já àṣàbí àṣàbí Ìbàdàn tí yẹn jẹ́ pé first note tí yẹn ṣe gan òun ló fi support ìgbà tó ń ba jà ó play ẹ̀ first note àṣàbí ìbàdàn nígbà tí àṣàbí ìbàdàn lọ celebrate dorcas tinubu sọjí gbogbo first note táṣàbí ìbàdàn tọ́jọ sọ tó jẹ́ pé yẹn ń support sọjí ni ó play ẹ̀ ìyẹn wá ń sọ pé nìkan fún yín lówó ẹ̀tẹ̀ kọ́kọ́ dúdókòó náà kẹfà fara yín balẹ̀ kwame hmm? ìyẹn wá sọ pé nìkan fún òun lówó kóun fún mọ̀nsúrù ó wá fara ẹ̀ balẹ̀ Ah, ah. sọjí tó jẹ́ pé agbárí pọ̀ gbogbo tó wà nù kíní ẹ̀gàn pàápàá gan tó lọ́kọ lọ́ọ́lì martins kan nínú whatsapp ó lè jẹ́ gangan ló táìpù ẹ̀ tó fi one thousand síbì kan ó lè jẹ́ gangan ló tí mo yàtẹ̀ gbàgbé pé kò purọ́ kwame yàgbà gbé kò purọ́ níjọ́ ni ìjà wa àti mọ̀nsúrù pẹ̀lú zimama ọmọ gbà yẹn ni so tó bá wá gbọ́ sìn pé wọ́n fẹ́ nìkan one thousand nígbà yẹn lọ́hùn wàá wá máa fi yẹn jà ń sìn orí péjà ìjà ẹbí ló ń jà àbọ̀mọ̀ péjà bí ẹ̀jẹ̀ ẹbí ni tí kì í ṣọdún oṣù kan tí kì í ṣoṣù méjì tí kì í ṣoṣù mẹ́ta àbí gbàwo ni ziwa àti zima máa ti jọpọ̀ almost six months tí ó bá tẹ̀ ju bẹ́ẹ̀ lọ kò wá gbẹ́pẹ́ nìkan fún mọ̀ sùúrù ní lówó over six months kò wá ṣẹ̀ṣẹ̀ máa bínú sìn ní tá a ṣe ń sọ pé tọ́lọ́run bá gbé yín gángbà mí ẹ ẹ kì í ṣe ọpẹ́ àbí wọ́n tá à ń pè lọ́mọ alákìsà kọ́rè ẹ àbí tá à ń pè lọ́mọ alákìsà kọ́rè wo within three months tọ́lọ́run dẹ̀ gbé e ga ìjìbínú one thousand kan ni wọ́n ló wá ń bí wọnú ẹ. Eh?